أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó fi wá sèkò ń gẹ́ dáadáa tó tún ní káwá sí ààyè lásìkò yìí láti wá gbọ́rọ̀ ọlọ́run àsìwí àsìsọ àsìgbọ́ ọlọ́run mọ́jẹ ọ̀sẹ̀lẹ̀ láàrin àwọn àtẹ̀yìn ọlá ti tóbi ọlọ́run láàánú rẹ̀ a sì ń bá ọ̀rọ̀ lọ lórí gbólò ọlọ́ọ̀bà àlekọ́lá tó fi parí súratul fatiha ìpé wàlà dọ̀ọ̀lì kọ́lọ̀ ń kọ́ dáàbòbò àkọ́sọ́wà kó lójú ọ̀nà àwọn ẹni ànù wà lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn ta ní anù náà mọ́ tó pé oríṣiríṣi anù nípa alìrìlómi nàzàríyà nípa àkídà a ní ló burú jù anù nípa fíkíù alóhùnṣe fewé mọ́ èyàn lọ béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n àbíkọ́ lọ jẹ tíráwò àkọ́mọ̀ tẹ̀sùn àbíkọ́ sàtúnṣe lórí ìtọ́bá ṣe tí ọ̀bá tí ìbọ̀ lẹ́yìn ìgbà náà la sọ wípé ìsinilọ́nà ọ̀nà pọ̀rùsí méjì ìsinilọ́nà tó sọ wípé okùnfà rẹ̀ ní pé èyàn ti sínà tẹ́lẹ̀ tó jẹ́ àánú kọ́lọ̀nkọ́ sọ ápò mẹ́ ìsinilọ́nà tó sọ wípé àti kíní àti kejì kọ́lọ̀ nǹkan yọ wá kó ń bẹ́ o kọ́lọ̀ wá kó ń bẹ́ o a ti sọ̀rọ̀ lórí pé ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ọdá ilé ayé àwọn nǹkan kan bẹ̀ láti pé kó máa sìyàn lójú ọ̀yìn bẹ́ẹ̀ náà ni ṣẹ̀tọ́n àti àwọn amẹ̀wà rẹ̀ àwọn náà dúró láti máa sìyàn lójú ọ̀yìn sí tí ọ̀dá mú ní òdodo ní ó múra láti pé kó mọ́gbà ẹ̀tàn jẹ́ lẹ́gbàáyẹ̀ la sọ̀rọ̀ lórí pé ọlọ́ọ̀bà alìkọ́lá ó fi ìsọ nínú ó fi tì síra rẹ̀ ikẹ́ tó ń bá fẹ́ kó sínà yóò sínà àwa ní àgbọ̀dọ̀ gbọ́yé pẹ̀lú àgbọ́yé àwọn aláìmọ̀kan ìsìnà tọ́lọ́ ń bá ṣe fún ẹ̀dá rẹ̀ ìmí ìbẹ́tọ́ pé okùnfà rẹ̀ pé òun gan ti kan sọnù náà làbí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń sẹ̀sà nù rẹ̀ ọmọ ń sẹ̀sà tí ọ̀dá fún rẹ̀ ọlọ́run bá lè kọ́lá yóò wá fi ilẹ̀ kókó sínà dáadáa ìgbà mí sí mẹ́tọ́ pé àdámọ́ bọ́lọ́run bá lè kọ́lá ṣe dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́ ìní ọ̀fà tí ó fi sínà bí kọ́ bá àwọn ẹni bú sábà kó nà ọ̀dẹ̀ ni bú èyí ó wù ọ tẹ́lẹ̀ ń bẹ̀ déédé lọ́jẹ́ lọ́dọ̀ ọlọ́run bá lè kọ́lá oríṣiríṣi àyà ibi ìta dúró sí ọ̀nà ni súrátù Rome àyà 29 tọ́lọ̀wọ̀ bá alékẹ́ ọlá ń sọ fún àyí pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim bal ittaba'a alladhina zalamu ahwa'ahum bighayri ilm faman yahdi man adalla Allah wa ma lahum min nasirin ọlọ́ni àwọn tí wọ́n ṣe àbòsí wọ́n ń tẹ̀lé ìfẹ́ ẹnu ara wọn bìgẹ́rẹ̀ ilmin láìsímọ̀ fún wọn àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n tẹ̀lé àbú wọ́n tẹ̀lé ìfẹ́ ẹnu ara wọn bí ẹ̀ṣẹ̀ yìí ọlọ́mwá ní faman yahadi mani adọ́lọ́lọ́ ta ló lè fi mọ̀nàná ẹntọ́nà ọba àmì sọ́nù wa ma lahum min nasirin kò sí alárànṣe kankan lórí àbòsí yẹn okùnfà tí ó jẹ́ kí wọ́n lè kó mẹ́ ọlọ́run ò fún wọn ó túnmọ̀ pé wọ́n bọ́ sínú ìṣìnà nìyẹn ọlọ́run náà sì nù wọ́n ọlọ́run tún sọ fún wọn pa àyẹn nínú sọ́rọ̀tù nìsá aya 88 ọlọ́run nífà máa lákún fílìmù náà fi kí aturidu na an tahdu mani adalla wa man yudlilillahu fala an tajida lahu sabila Allah ba ni fama alakun fil munafiq ina fi atayn ko si ntokan yi nipa awon munafiq ti lo pin si meji ijo meji ni won so be lu ni won wàláhù àríkásáhù ń bí máa kàsábú ọlọ́run ló dá wọn padà sí wọn nítorí iṣẹ́ ẹbú tí ó ń se ayà yẹn ìtawọn onímọ̀gbàwà náà sọ̀kalẹ̀ ń pa àwọn tí wọ́n wà ń ní fáàkù ọ̀sẹ̀lẹ̀ nínú Islam lẹ́gbà tí Islam dé àfi ní ìlú Mẹ̀dínà kìí Maka Maka nukọ́ jẹ́ múmi jẹ́ káfìdì ṣùgbọ́n Madina ni munafiki ti sẹ́yọ tí ó máa fojú hàn ipe mọ́mìnì lóhun tí èsì ṣe mọ́mìnì òdodo ìgbàtàrẹsí ọlọ́run tó bá Islam tí wọ́n establish government tí Madina ìgbà náà làwọn munafiki tó sẹ́ ẹ̀yà tó yọjú àwọn munafiki wọ́n máa wò yí pé táwọn bá ní káwọn ó ṣe ti Islam ewu ọmọ sí àwọn lọ́dọ̀ àwọn tí a jẹ́ káàfì yìí táwọn bá ní kò burú káwọn òdó sámsám dáwọn táwọn káàfì káwọn mọ́ yọjú sáwọn mọ́mìnì ewu ọmọ sí àwọn lọ́dọ̀ àwọn mọ́mìnì wọ́n wá látàn bí Yorùbá sí wọ́n wí wọ́n wá látàn wọ́n mùnàfíkì náà wọ́n látàn yọ́wà báwọn ilé ìṣe díẹ̀ yọ́wà báwọn ilé náà ṣe díẹ̀ ṣùgbọ́n ìtọ́jẹ́ ìpìlẹ̀ ìmánì gangan pé yẹ̀gbọ́lọ́ gbọ́ ọgbà ìpèpè ànábì sallallahu alaihi wasallam gbọ́ kò sí lọ́dọ̀ wọn ló fi jẹ́ pé kọ̀ndíṣàn wọn lọ́dọ̀ ọlọ́run ó burú ju ti kèfèrí pí ọ̀lọ́ lọ́lọ́run sọ pé innal munafiqina fi darikil asfali minan nar àwọn munafiki ìpele tó burú jù nísàlẹ̀sàlẹ̀ ẹnu náà lọ́lọ́run ó jù wọ́n sí ju kọ̀gbọ́lọ̀ ń gbọ́ nígbà òdodo ó tún wá ń tan àwọn mùmínì ní jẹ bí wọ́n bá sálù àlà wọ́n jọ sí náà ni tí wọ́n bá dáwó epo mọ́sálásí wọ́n jọ dá náà ni àwa tí wá pé ẹn tarí ń di àlù àlà tí ń dáwó epo mọ́sálásí káwá pé islamu sí lọ́dọ̀ rẹ̀ tó bá débi ọfọ̀ báyìí yọ́mọ pé ń so ni ọba débi tégún yọ́mọ bí ó ṣe páàṣẹ sí wọn wọ́n jọ rúbọ náà ni <laughs> mọ́ wọlé tọ bàbá kan ó ní Ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi fún mi o torí tí ẹ bá ti kan disappointment kọmọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àmọ́ àṣọ́bà kún mí mú sí ìbà tí ń fàbí mọ́ kásàbátà ìdí fún ọ̀yá àfọ́ áńkẹ́lì nǹkan tó wá ṣẹlẹ̀ sí inú tínú ń bàjẹ́ sí ọwọ́ yín lẹ́ẹ̀fà Ọlọ́run tún mójú kó bí ọ̀pọ̀lọpọ̀ ní o kìbá pọ̀ jù bá ń kéyìn orí ìnà rẹ lẹ́sẹ̀ omi ìgbè kí níyàn wá dùn pé àà ah, mo ti gẹ́ẹ̀tì ẹni oníṣe nǹkan báyìí rárá o dáwọn yẹn ti rí nǹkan rí nǹkan bú wọn wá lọ rí <laughs> ọ̀rẹ́ tí ń kakùrá ní ọ̀rẹ́ tí ń gbáwẹ̀ ọ̀rẹ́ tí ń háwó tí náwó sójú ọ̀nà tọ́lọ́run ẹlẹ́sẹ̀ lọ́wọ́ lọ rí ìwọ̀gán yá tọ́kọ́ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kan bá corrupt ìwọ náà torí ẹ̀ mo sọ pé mo tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run mo jáde bàbá wọn bí tá ti láwọn wá gẹ̀tìmá ń káàkiri pé káàkiri ẹ̀rí gẹ̀tìmá bá ní bàbá kan bẹ̀ <laughs> àbá lọ yọjú sí kùránì ń bẹ lórí tébù rẹ̀ ó ìtún náwọ́ sí a pé ẹ̀yìn wíńdò òun ni ẹ ti mọ́ bọ̀gùn <laughs> ó sì nígbà tó mọ́ jí lóru rẹ̀ tó mọ́ yẹn náfíà tó mọ́ sàgbà ìmọ̀gbà ni o èmọ̀ gidigidi gbáà ni fàmá làkún filimu náà fi kí iná fi àtẹ́yìn kí ló dé tẹ́sọ́ra ìdí méjì ẹ̀yin mọ́mìnì kí ló dé tẹ́yìn sọ́ra ìdí méjì lórí àmùnáfìkì àmùnáfìkì nǹkan méjì o mo ṣe mistake ni obi àkọ́tùmọ́kọ́tù ẹ̀yin mọ́mìnì kí ló dé tẹ́sọ́ra ìdí méjì lórí ọ̀rọ̀ àwọn mùnáfìkì àwọn mùnáfìkì yẹ apá kan nù wọn kìí ṣe gbogbo wọn wọ́n wà ń lu Mọ̀dínà àjàkálẹ̀ àrùn wá dé wọ́n wá jáde wọ́n sì pẹ̀lú àwọn mọ́mìnì òdòdó tẹ́lẹ̀ àwọn mọ́mìnì wá rí wọn pé ah, ẹtì yìí tí ń kò nù Mọ̀dínà báyìí tí ò sí wọ́n ní àjàkálẹ̀ àrùn ti bẹ́lẹ̀ Mọ̀dínà agbára wọn ò gbé ah, àwọn mọ́mìnì wá sọ fún pé ẹ wá gbọ́dọ̀ sí bí ànábì sallallahu alaihi wasallam sí bí òkú mẹ́ lápá kan náà mọ́mìnì wá sọ pé àwọn eléyìí ti di mùnàfíkì akọkọ rárá kò míì wọ́n ètí ìdí mùnàfíkì ọlọ́wọ́ nífà máa lákún fílímù náà fi kí iná fi àtẹ̀ kí ló ṣe yí múmi ní tẹ́sọ́rá tẹ́nu yí pé méjì lórí ọ̀rọ̀ àwọn mùnàfíkì wàláhù àríkásàhùn bí máa kásàbù ọlọ́run dá wọn padà sípìlẹ̀ káàfìrí wọn ni nítorí iṣẹ́ ẹbú tí ń ṣe iṣẹ́ wọn dáwọn náà ní ẹfọ́fà ẹ tí ń ìsìláàmù tí tọ́yẹ́ pé bí ṣe ń ṣe ìsìláàmù ó tó máa ń hà ká àfá àjánásì ní tẹ́fsìrì kìí sáàrò sọ onímọ̀ jánásì ni wọ́n bá wọn kàkùrá ó sì mọ̀ ká dáadáa ìjàmbá ṣẹlẹ̀ lọ́wọ́ lọ hà ká èmùgbà ni ó ìgbà mí ìbẹ̀tọ́ pé ìhá àká gan wọn ó tún gbé nǹkan léná yọ́ hà ká yóò tún gbé nǹkan léná yọ́ wà jáde síta iná ọ̀gbọ́dọ̀ kú di ibi tó gbélé náà kẹwàá wo ẹ̀sìn yáà bàbá tó ikú ọ̀nà ọ̀dọ̀mọ́ bá wọn jáná sí ní tó sì mọ́ ẹn tí ọkà yọba jáná sí ẹ̀yìn ó ìtàn háàkà ọlọ tí ogun bọ́wọ́ ẹmbá ti jẹ́ káàrọ̀ òjíire nídìí tàwíìdù àfikọ́ gbara rẹ̀ lẹ̀ àfikọ́ gbara rẹ̀ lẹ̀ ní tí ó fi ní tí ó fi máa ṣe ìsìláàmù pọ̀ mọ́ kúfùrù ó kan yípo àwọn bàbá wa jọ wọ́n gbìyànjú gan ni èyàn díẹ̀ lọ sẹ́kù nídìí tàwíìdù nù wọn èyàn díẹ̀ ni èmi ìsìláàmù tó yẹ pé ọkàn fẹ́ràn ìsìláàmù ó sì fẹ́ràn mùsùlùmí ṣùgbọ́n síbẹ̀ kò kú òǹdí ẹbọ gbígbà bá ti fẹ́ ṣẹlẹ̀ báyìí onóòtún lọ ha àká fáwọn eléégún ni pé àwọn fojú wọn rí mẹ́wàá ó sì dúró táwọn afáàgbà àwọn ìjáwọn eléégún yóò borí ìtawọn náà sì ń lòlò náà tó lọ lò <laughs> tí ẹni gé mọ̀gbá rẹ̀ àfikẹ́yọ̀ gbára rẹ̀ lẹ́ náà ni wọ́n fi sọ pé lọ hàn tí báyìí lọ hàn tí báyìí wọ́n tún ní kọ gba gàrí tí gaari rẹ̀ gàrí òun lásán bọ́ hàn lásán ìtí a ń fi ṣe fún náà nù gbogbo gàrí kàn fi kún pẹ́kọ̀ kàn kó tó dá gaari sí gàrí òun lásán gan tọ́lọ́ bá fi kádàrá rẹ̀ sí ìtí a ń lò fún náà ní ìyún torí ọká orí ejò nǹkan kan tí wọ́n kàn tí wọ́n kàn pa gbogbo ẹ̀pọ̀ mọ́ra lọ́kàn sọ pé ẹ̀túrẹ́ kọ́ dánú rẹ̀ kó mú abẹ́lòmí tí ó ní nǹkan tó hàn tó hàn rí yóò tún wá sọ pé okun rẹ̀ rí ní ẹ́ ti máa sọ́nu ọfọ̀nú àbúgbèdè pé ohun rẹ̀ rí ohun lásán gan-an ní tí a máa lò fún náà nìyẹn kọ́lọ̀ ń kọ́ sọ apónú nìfàk ọlọ́mọ́sí amúnàfíkì ọlọ́nifàmá lakún fílìmù náà fi kìína fi àtẹ́yí ní kí lọ́sẹ̀ yìí mú mi ní tẹ́ pín sọ́nà méjì lórí àwọn ọmọ̀nà fi kìína wallahu àríkásàhùn bima kásàbú ọlọ́nsẹ́rí wọn sá padà ní wọ́n padà sí pìlẹ̀ wọn nítorí iṣẹ́ tí ó ń ṣe tí ó píọ̀ ẹ̀rì kanú hadisi yìí pé ẹlòmíì yóò ti máa ṣiṣẹ́ ọmọ àlìjẹ́ náà yọ́ bá kú pẹ́sẹ́pẹ́sẹ́ àsìkò díẹ̀ kí ó kú kó fi wà Àlùjánnà àkọọ́lẹ̀ tọ́lọ ń kọ síwájú yọba gbáwájú ẹ̀ yọba borí ẹ̀ yọba máa ṣiṣẹ́ ọmọ náà yóò sì wọ náà àwọn onímọ̀ tọpa rẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí yẹn bá ń ṣẹlẹ̀ sí mú ò sí ìsìláàmù náà dáadáa láti pìlẹ̀ ni tọ́lọ́lọ́ islam kò ẹ pé islam mọ́sọ̀ mi lẹ́nu tó ń ṣe tí ò rinlẹ̀ lọ́kàn rẹ bí mẹ́rẹ́kù ọ̀sẹ̀lẹ̀ ní bí àwọn ẹlẹ́sìn tìí kí mẹ́rẹ́kù kan ṣẹlẹ̀ kó sì yí nǹkan padà tí a bá lọ ilé ìjọsìn tí a ń mẹ́rẹ́kù náà wọ́n tó máa pọ̀ lórí ẹjọ́ ní ìsìn tí wọ́n wá sórí òkè wọ́n wá bí nǹkan mẹ́rẹ́kù yẹ́ ọ̀ mẹ́rẹ́kù fáyà lójú ọ̀tà gbogbo náà ma bá kí ilé ayé tí wọ́n ní sọ <laughs> ẹ ti wá jẹ́ òun lóòun jẹ́ mùsùlùmí tó ẹ́ pẹ̀lú nǹkan bá náà ní ṣe kàn baba ni ìdí òkú pé bàbá ìmáàmù náà gbówọ́ yọ́ àwọn sọ̀sọ̀rọ̀ rẹ̀ fún bàbá ìmáàmù àbá àfá Islam wẹ arùkan ṣeun ó lè máa túnmọ́ sí ẹkọ́ mọ́ gbálẹ̀ mọ́ sí kọ́ mọ́ jóníìtì tẹ́ mọ́ mọ̀gbà tẹ́ pé ìsìláàmù rẹ̀ òjò anytime tí nǹkan tó lé bá ṣe báyìí wọ́n rú lọ́nu ọlọ́nkọ́ sànú ọlọ́mọjá rẹ̀ padà sí ibú ọlọ́nífà máa lákún fílìmù náà fi kí na fi àtẹ́ ìní kí ló dé tẹ́ pínra yín sọ́nà méjì nípa àwọn àmúná fi kíyẹn wallahu àríkásà ohun bí máa kàsàbú ọlọ́run ti sọ dẹ́rí wọn padà sí ìpìlẹ̀ wọn nítorí iṣẹ́ ẹbú tí wọ́n ṣe àtùrídù náà an tàhádù mọ́ni àdọ́lọ́lá ẹntọ́lọ́mbá sí lọ́nà sẹ́yìn lè fi mọ̀nà ní ẹ òjíṣẹ́ ọlọ́run só lè fi mọ̀nà ní eré àfà só lè fi mọ̀nà ní àlàyé ni ó ṣe má ala rasuli illa albalagul torí ẹ̀ ló jẹ́ pé ibi ọ̀rọ̀ dáwà àìṣẹ́ kéèbù kí ló fẹ́fẹ́ kéèbù ṣe ó nídìí ẹ kéèbù sàlàyé òdodo tọ́lọ́mbá ní kọgbó kódà ó tún sàdúà ó tún bá sàdúà láàrin wa àtọ́lọ́n pé tí mo fẹ́ kọ̀ rẹ̀ ti jọ gbọ́wò ọlọ́njọ́ gbọ́wò láàrin wa àtọ́lọ́n ìwá ṣe ká wá tú ẹ̀dẹ́ ìkí egbò rẹ̀ jọ ilé jújù inú ó rò pò win a ní àtòrí na à ń táádú mọ́ ní àdọ́lọ́lá sẹ́yìn rò pé ẹ lè fọ̀nà mọ́ ẹntọ́lọ́n ti sọnù ní wà máa ń yóò dédé láwù fàlántẹ̀ jídà láwù sẹ̀bílá ẹntọ́lọ́n bá ti sọnù kò sí ojú ọ̀nà kò sójú ọ̀nà kan kò ságbára kankan fún yín tẹ́lẹ̀ fi dá padà ọlọ́mọdé asọnù o wọ́n sì wà lọ́nà o ayé mí ọlọ́run ti sọ fún ayé pé ìdìláàl ìsọ nínú yẹn òun ò ní ṣe fún múmìnì o múmìnì òdodo òun tó máa sàlékún ìtọ́sọ́nà fún ni walladhina jahadu fina lanahdiyannahum subulana àwọn tí a bá ń gbìyànjú lójú ọ̀nà ní méjèèjì wọ́n ti mọ̀ rí tọ̀sọ́nà ọ̀rọ̀ wọn mọ̀ tò àwọn gan mọ̀ kó ti jagbára wọn lọ ibi táwọn èèyàn mí o ti kó sí dààmú àwọn mọ̀ fọkànbalẹ̀ mẹ́ ọlọ́run lóhun ní sọ múmi nínú inú sọ́rọ̀tù tọ́bà ayà 115 ọlọ́niwà ma kana Allahu liyudilla qauman بعد إذ هداهم حتى يتبين لهم ما يتقون إن الله بكل شيء عليم. alim ọlọ́run ní ohun ọlọ́run òun ò ní sọ àwọn èèyàn kankan nù lẹ́yìn ìgbà tó ń bá ti fọ̀nà mọ́ wọn tí tó ń fi ṣàlàyé tí wọ́n mọ̀ sọ́ra fún wọ́n ṣàlàyé ẹ̀ fún wọn tó ń bá ti ṣàlàyé ẹ̀ fún wọn tí wọ́n sì mójú tó kò sí sí ìrẹ̀gẹ́kan mọ́ inna Allaha bi kulli shay'in alim ọlọ́ọ̀bá alékiọ́lá onímọ̀ sí gbogbo nǹkan pátápátá ọlọ́run tó ń fèsì fáwọn yẹ̀húdí àtàwọn mùnáfìkì nígbàtọ́lọ́ mú àwọn àkàwé kan wá wọ́n wá fẹ́ kàpé ló àkàwé wọ́n fẹ́ yẹ̀yẹ̀ rẹ̀ lójú ànábì sallallahu alaihi wasallam àti lójú àwọn múmi ní òdodo ọlọ́run bá fún ẹ̀rí sí kí lákàwé tọ́lọ̀ mú wá ẹbí tápá kan lọ àmùfá sínú ǹzọ ọlọ́run mú kan wá ní Suratul Hajj ayà 73 ọlọ́run ní ya ayyuhan nasu duriba mathalun fastami'u lah inna alladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaban walaw ijtama'u lahu wàyín yẹ̀sùlóbóhùn jọba àbúṣẹ́ láyẹ̀ stẹ́ǹkìdó òmìnirù dọ́rùfà tọ́lìbù alìmọ̀tòlóbọ̀ ọlọ́lẹ́yìn èèyàn o ti fi àkàwé lélẹ̀ o nínú ọ̀rọ̀ ọlọ́run ẹlọ́rọ̀nú sí ẹlọ́wòye sí táàfà bá kọ̀ndẹ́mù nǹkan pé nǹkan ní àwọn àwọn òjíṣẹ́ ń jẹ́ òjíṣẹ́ wọ́n jẹ́ àmbìyà wọ́n jẹ́ rúsù àwọn àfáà tí wọ́n bá tẹ̀lé orípa wọn mùnzirúnà ni wọ́n ń pè wọn àwọn tí wọ́n ń ṣèkìlọ̀ fáwọn èèyàn wọ́n jogún àwọn ànábì ọlọ́run tó bá yọ tó bá kọ́ ìpè ebú tó fi ránṣẹ́ sí wọn ní tó fi ránṣẹ́ ronú sí dáadáa ni mo pàdánù sàṣálàmù ẹjọ́ ìlàkà ẹ̀yìn mú kúrò àwọn àkíá ló tó kú wọ́n pè lólórin wọ́n pè ní onídán lọ́jọ́ mọ́dé bẹ́ẹ̀ tọ́mọ rẹ bá ti gbọ́ Kùránì rẹ̀ bá yí ọlọ́nu ẹgbẹ́ mọ́ sọ́rọ̀ náà lẹ́nkà rò jíire wọ́n mọ́ léyàn kú lára bá lọ́jọ́ mọ́ lọ bẹ̀ ọmọ jẹ́ mọ́ bá wọn jẹ bá wọn bọ́ bá ti jẹ́ bá yìí ọ̀tán nù àbádọ́ pé ń dààmú lórí bí ó ṣòro ń jẹ fáwọn ọmọ ilé kéwù ẹni sọ pé ó ti fògùn sí ilé oúnjẹ rẹ̀ kò sí ní wọ́n fi wú àwọn ànábì ọlọ́run wé mẹ́mbà mẹ́gbà sọ tí ọ̀dá táwọn kan fún rọ́dù tí a rí wọ́n sọ léyìn lórí ẹ̀mọ́ wò ó èyàn gbọ́dọ̀ dáa lé lórí ìbàjẹ́ ìbàjẹ́ ọmọ pọ̀ sí ni àwọn onímọ̀ tó ti wá fi yé wa gan wípé àwa mùsùlùmí tó ti bá ṣe pọ̀ tó lágbàáyé alé 1 billion 1% wa kìí sáàfà 1% gbogbo mùsùlùmí yẹ kìí sáàfà èyàn mélòó láàfà lágbólé wa nínú ìlú wa lórílẹ̀-èdè wa tí a ń ní ma àwọn ànábí ọlọ́run tí a ń ṣe ìtọ́sọ́nà fáwọn èèyàn èèyàn mélòó ni wọ́n bá ní ṣùgbọ́n àtẹ́nìkan bá wá ń sọ̀rọ̀ ẹ̀sìn láì dá ojúṣe àwọn tí ẹ bá gbọ́ nípa wọn ó fèsì ṣùgbọ́n wọn ó lo ẹ̀kọ́ wọn ó lo ẹ̀kọ́ pẹ̀lú fífèsì yẹn túláàsì ni ọlọ́run sọ fún Musa alayhi salatu wasalam àtọmọ ìyá rẹ̀ ìdáhàbá ilá fìràúnà iná òkútọ́gá fàkúrúlá làhú káúlá làyínà láàláhú yàtàdà karù áwòyàṣà ẹ̀yìn méjèèjì ẹmà lọ́dọ̀ fìràún ànábì ọlọ́ni tó ti bẹ́ẹ̀ ọlọ́ni fàkúrúlá làhú káúlá làyínà ọ̀rọ̀ tó dáa in tí ọkàn gun ọ̀rọ̀ ọlọ́run ti mọ̀ ṣùgbọ́n wọ ọmọ la'allahu yatadhakkara aw yakhsha bóyá ajẹ́rántí ọlọ́run bóyá bẹ̀rù ọlọ́run ajẹ́ kó sí lẹ́mì ẹ lọ sojú se yín endrison ti ti wà lọ́dọ̀ ọlọ́run ẹ mọ́ sẹ́ kéèbú ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn kódà àwọn tí a jókòó tí ẹlòmí tí ń sọ̀rọ̀ pé wọ́n ọmọ ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní sọ ìní àfi jókòó tí tí a bá mọ̀ ní bẹ́ntọ́ ẹkún ó jìnà sí ọlọ́run sọ pé ẹ̀yin èèyàn ọlọ́run ti mú àkàwé wá o fásitẹ́mì rúlàwú ẹ máa dẹ̀tí gbọ́ ìnà lẹ́dí ìnà ń dún nílá àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run yẹn pàwọn káàfì lọ́lọ́run dojú ọ̀rọ̀ pọ̀ láń yáxlùkù zòbá bá wọn ò lè dá ẹṣin ẹṣin ẹyọ kan wọn ò lè dá kèése sí tọ́pọ̀ ẹyọ oró kan mbọ̀ bá pọ̀ ní zòbán láń yáxlùkù zòbá bá ẹṣin ẹyọ kan tí wọ́n bá pawọ́ pọ̀ pé ìwọ mú ìwọ dá ẹsẹ̀ tí ẹ kémi ọ̀dá ojú kémi ọ̀dá ìyẹ́ kí wọ́n pín mọ́ra wọn lọ mú O lé dá Ògún ni Ṣàngó ni Ọya ni Ọbàtálá ni Ọ̀ṣun ni kódà ànábì Ọlọ́run tí a ń pè ní Jésù kò lé dá la ń yá kúlùkù òjò bàbá wọn ò lè dá ẹsìn kan wọ́n láwọ́ ìṣítàmọ̀ òòlà kódà kí wọ́n péjọ lé lórí wàyín yẹ̀sùlúbù húnmù tó bá bù ṣe án láàyẹ́ stẹ́ǹkìdó hominihu tó tún wá burú jáì ní pé èsìn tàà ní wọn ò lè dáhùn tó bá bà lé nǹkankan lọ́dọ̀ wọn tó mú tó fò wọn lè jàgbà lọ́wọ́ ọdọ́nù wọn lè jàgbà dọ̀rọ̀fà tọ́ọ̀lẹ́bù wàlùmọ́tọ́lọ́ọ̀bù ẹni wá nǹkan ọ̀lẹ ẹni wá nǹkan lọ́dọ̀ rẹ̀ náà ọ̀lẹ ọ̀lẹ ń gbọ́lẹ̀pọ̀n kíkàlùkù ọ̀sà lọ́dọ̀ ọlọ́run àwọn káàfìrí àti mùnáfìkì mùnáfìkì ni pé àìsàn ń rẹ̀ tẹ́lẹ̀ ọkàn fara hàn pé mùsùlùmí lónìí wọ́n á pé irú ọ̀rọ̀ wa ò lélẹ̀ ṣé lè jẹ́ pé iná ọlọ́run sọ ọlọ́run á sọ̀rọ̀ èsìn èsìn kí ló á kí èsìn <laughs> àkàwé ọpọlọ tọ́lọ̀ sọrọ bá sọ̀rọ̀ kó fi lè tají kò ń bí sísẹbọ sọ́lọ̀ wọ́n sọ̀rọ̀ lọ́bẹ̀ ọmọ ìtọ́lọ̀ wọ́n adápo ìsìn wọ́n wọ́n concentrate lè lórí ìsìn sí wọ́n jẹ́ ní gbogbo ń tàbí 41 <laughs> ọlọ́ni masalu lẹ́dínà takàdú mìndú nílá àúlìyà à kàmátàlìlẹ̀ àǹkàbú ti takàdá ti bẹ̀yí tán wà iná àúhánà lìbúyú ti lábà ètòlẹ̀ àǹkàbú ti láukáànù ya'lamun ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá sọ pé àpèjúwe ọ̀rẹ́ mọ̀lẹ̀ lẹ́yìn ọlọ́run ọba àlékẹ́ ọlá ti ń lọ wárí fún wọn kàmọ̀sálẹ̀lẹ̀ àǹkàbútì àpèjúwe wọn bí aláǹtakùn ní ìtàkàdá ti bẹ̀ ìtàn à tọba lọ fẹ́ kọ́lé prósẹ́sì ni o ó bùn ni o ó pe architect ẹ dákun a dákun ẹ bá ń ya àwòrán bí mo ṣe fẹ́ dúdúdú rè ẹ bá ń gbé lélẹ̀ ó pe bọ̀dà bíríkì léyà ọya iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ o ẹ dákun ẹ máa bọ̀ ẹ ti supply yanrìn ẹ ti supply blọ́ọ̀kù bóòlù ló ẹ̀ṣòro mi lò àbẹ́ ẹ̀kọ́ ni ó ń sìmẹ́ntì náà ọmọ sanwó fún wọ́gán múra ara rẹ̀ ó dúó àìsùpàfáìsọ̀ àfitọ́ bá supervisor míì ni tọ́ sanwó fún

nígbàtí bá ti ń ta wùn yọ́mọ̀ lọ báyìí yọ́mọ̀ bọ̀ báyìí yọ́mọ̀ lọ báyìí yọ́mọ̀ bọ̀ báyìí títí ìtàtán ẹmbà sẹ̀kò gáàsì kò ti ń ta ọlọ́run á ní àwọn tí wọ́n mú nǹkan míì tí wọ́n ń sìn lẹ́yìn òun ọlọ́run kámọ̀sálẹ̀lẹ̀ àǹkàbó ti tàkàdá ti bẹ́yí Gaga ẹwọ ọkàn báyìí tó bá ti fi kọ báyìí ọ̀tẹ̀lẹ̀ ọ̀nà gbogbo tó lòun fi gbogbo àsìkò ṣe bí àpèjúwe àwọn tí ń sin kan mìíràn yẹn ọlọ́run ni wọn ò ní rèrè kankan bí iṣẹ́ wọn bí ìgbà tí wọn ò ṣe nǹkan kan ni wọn tún wá jẹ̀yà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́ nígbà ọ̀rọ̀ aláǹtakùn bá tó kéyìn owó yé sí kó fi mọ́ ọlọ́run sọ́lọ́run ọba ọ̀lẹ́tọ̀ kó gbé kalẹ̀ ni ọlọ́run wá fún wọn lésì nígbà tí a ń yẹ̀yẹ́ ilé àwọn mùnáfìkì àtàwọn yahudi ọlọ́run wá fún wọn lésì inú suratul bakora aya 26 àti 27 inna allaha la yastahyi an yadriba mathalan ma ba'udatan fama fawqaha fa'amma alladhina amanu فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض ulaika humul khasirun ọlọ́ni inna Allaha la yastahyi an yadriba mathalan ma ọlọ́run ọba yìí tijú láti fi àkàwé kan kalẹ̀ bó ti wùlò orí òjíṣẹ́ ọlọ́run ni ọlọ́run ọba yìí tijú kó ń bí òdodo bẹ́ẹ̀ náà ni múmi ní òdodo kò gbọ́dọ̀ tijú kó níbi òdodo tọ́lọ́n bá fẹ́ fi òdodo lélẹ̀ kèé ti jú tọ́lọ́n bá lè kí ọlábárí yí pé ọyẹ kó mò fi sàkàwé kí láàkẹ́ ò lè sọ jí náà ní ó gbẹ̀kalẹ̀ ọlọ́níbà ọdọ̀ta ń fàmà ọ̀fẹ́ òkọ́ ha kódà kó ṣe ẹ̀fán ní jẹ́ bàúdà kódà kó sí ẹ̀fán fàmọ́fàúkọ̀ha àbí tó ju ẹ̀fán lọ fàámàlẹ́bí na àmọ̀nù àwọn tí a bá ní gbàgbọ́ sọ́lọ́un fàyàlámúnà annáwúlẹ̀ hakùnmí rọ̀bíhìm àwọn yíò mọ̀ yí pé òdòdòdè lè látọ̀dọ̀ ọlọ́run wà á mọ̀ lẹ́bí na kàfàrú ṣùgbọ́n àwọn tí a ṣe kèfèrí sọ́lọ́run tí wọ́n yí gbọ́ tí wọ́n yí gbà àwọn alágídí nínú èdè lárúbáwá kúfùrù a máa jẹ́ kí èyàn ṣe kèfèrí sọ́lọ̀ kúfùrù a máa jẹ́ kí èyàn máa tako nǹkan kúfùrù a máa jẹ́ kí èyàn ó bo nǹkan mọ́lẹ̀ ní kùfàrù fi ń jáwọn àgbẹ̀ àwọn náà jẹ́ kùfà orí ọlọ́run tí ń bẹ lára rẹ̀ ó fi pamọ́ kò gbéyọ jáde kò fi mọ́lọ́run ọlọ́run ni wà á mọ̀ lẹ́dí náà káfàrú àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ́run fayaquluna madha arada Allahu bi hadha mathala ó ní àkàwé irú èwo kí lọ́lọ́run fẹ́ fi lè ṣe kí lọ́ fẹ́ fàjáde ń bẹ̀ ọlọ́run wá sọ pé yudhillu bihi yudhillu bihi kathira àpèjúwe mi tọ́lọ́n bá mú wá yóò fi sọ àwọn èèyàn rẹpẹtẹ nù wa yahdi bihi kathira àwọn èèyàn rẹpẹtẹ ọlọ́run tó fi wọ́n mẹ́nà látara ẹ̀ wà máa yudhillu bihi illa al-fasiqin ìyàlọ́nà ọlọ́wọ̀n ní jẹ́nìkan sọ́nù pẹ̀lú àkàwé tó wá fi lélẹ̀ àfi àwọn kòkí tí wọ́n jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀ tí wọ́n ṣe Islam bó ṣe kí wọ́n ṣe alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqihi àwọn tó yẹ ìtumọ̀ fífọ́ ọlọ́run búra o náà ní pé mo fẹ́ fún ọ̀rọ̀ tí mò ń sọ lágbára lọ́dọ̀ ẹ̀ tí ń gbọ́ kó lè bá àgbàgbọ́ ìtumọ̀ búra nìyẹn ipe kọ̀ pé wàlá lọ́dọ̀ ẹ̀ tí ń gbọ́ wàlá ìbí nǹkan ìṣe ríre ìtumọ̀ ẹ̀ ni pé mo fẹ́ kọ́ gbà gbọ́ láì fi wà láìsí tí ń bá wà ń kò tọ́ da o lè gbà mí gbọ́ o tó wá kàn pa tó bá jẹ́ pé mo ti jẹ́ òkúrọ̀ tẹ́lẹ̀ tó ti mọ̀ mi tẹ́lẹ̀ fọ̀rọ̀ yún lẹ̀ ibi tí mo ti parọ́ ilé yìí mọ̀ ni ó búra sí níjẹ́wà ló fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ bá ń tajà tó pé ní fi ń ọlọ́run ní àwọn èèyàn yìí wọ́n máa ń tú àdéhùn ọlọ́run palẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti kan pa tán ti kàn pa wọ́n yìí múṣẹ́ tí wọ́n sì fi ọlọ́run búra sí wa yaqta'una ma amara Allahu bihi an yusala ntọ́lọ̀ ní kí wọ́n máa ọtí wọ́n máa kọ́lé sìnà ulaika humul khasirun ọlọ́run ọba ní àwọn ẹni òfò nìyẹn àwọn tó yẹ pé wọ́n ń ṣe wàhálà sọ́tẹ́jì ní ọba wọn lórí wàhálà wọn wọn ò ní rèrè kankan jẹ́ mẹ́ ibi tá lọ ní kí ọlọ́run ọba ọlá ọ sọ pé òun ò ní sọ ẹni kankan nù àfẹ́ tó yẹ pé kò kí èèyàn náà tẹ́lẹ̀ ni ilé ọ̀jẹ̀ ní ìsọnù lọ́dọ̀ ọba ọlá lórí kí ọba ọlá yìí ọba sì yóò wù lórí ẹ̀dá ẹ̀ ni ẹn tó bá wù a fi mọ̀nà ẹn tó bá wù a fílẹ̀ lórí àánú tí ó tún mọ́ sọnù sí ọlọ́run tó fi rẹ̀ pé ọkàn yín gan ọ wà lórí yíyípadà ohun ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam àjọ́ rẹ̀ ya musarrifal qulubi sarrif méjì yẹn èrè ọlọ́run tọ́ ma ń yí ọkàn padà jọ́kàn mi ó wà lórí tẹ̀lé tu ti ọlọ́run ìrántí ìtọ́là láàrin yẹn mọ́ ìwọ ọlọ́run ọmọ yí ọkàn padà bá ṣe wọ́ ni inú àdísì míì ó ní ọkà àwọ ẹ̀dá ọbọ̀ láàrin ìka méjì ọlọ́run ìmọ̀ yí ọwá ṣe wọ́ ẹlòmí ẹmọ̀ sí wáàsí fún àsìkò tẹ́m sí wáàsí fún kọ̀gbọ́n kan òdìkejì tẹ́ ń sọ̀gán ní ó tún máa ṣe ìṣẹ̀lẹ̀ ẹgbọ́ wà kọlọgbọ́n pé ah ìtọ́kùn ìmọ̀ ń sọ láti jẹ́ yìí àṣóòtọ́ ni ọlọ́run bá ọlọ́run fẹ́ lò ó sí dáadáa yọba change nígbàtẹ́yìn gan bá rí ọmọ ìyàyẹlẹ́gbà ah ṣé wọ iná ni ah àtìgbà táà ti rí ọmọ láti jákàn lórí ẹ láti rò pé kò ti bá tiẹ̀ lọ yọ́ Islam dada láti mọ̀ pé ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yà wà lọ́wọ́ ọlọ́run ìmọ̀ iyì bọ́bá ṣe wúlù bẹ́ẹ̀ náà sì ni àwọn ọmọ wa ká tọ́jú wọn dáadáa ká múra ká bọ́sùkòtò tó lé torí tí ń bá yí nínú àwùjọ yìí anù tí ń bẹ́ẹ̀bẹ́ ó dídò ọ̀pọ̀ gidigidi ni níléèwé rẹpẹtẹ inú àdúgbò rẹpẹtẹ lórí social media rẹpẹtẹ social media àti ẹ̀tẹ̀ wá yawọ́ báyìí ai ah. ó sì yára kúyà àbí kí èyàn mú ṣòkòtò tó lé ó sì máa bẹ́lọ́n kọ́lọ̀ jẹ́ kó wọ́n láti yọrí dáadáa ẹ máa rọ̀ wọ́n ẹ máa tù wọ́n ẹ máa mú ọ lọ síbi ìṣetọ́lọ́run ẹjọ máa ṣe ẹ máa tréni wọn ẹ máa mú ọ lọ wáàsí ẹni kó náà bọ́ síta mọ́sálásí kó se wà sí fáwọn èèyàn àdísì tọ́ka àkọ́kà fáwọn èèyàn wọ́n sọ túnmẹ̀ tréní lọ ń jẹ́ lórí ọkàn rẹ̀ torí ń gbàtọ̀ bá ti fa olé tí ẹni sọ pé sọ ah, gbàgbé ń tọ́ sọ mọ́sálásí àsìbọ̀ náà ló ń káwé ọmọ ṣe báyìí wọ́n ṣe báyìí ọlọ́run ní ṣe ọ́ ní àtàmùrú náà ní ẹ̀sà bìlìbẹ́rì wọ́tà ń sáwọn àfúnṣà fún wa tó tẹ́tù náà lìkìtà bàbá látàkì lùnà sẹ́mọ̀ pa àwọn èèyàn láṣẹ wọ́n mọ̀ sí dáadáa èèyàn àmọ́ sí bàjẹ́ gbogbo àwọn nǹkan wọn yẹn ìmọ̀ tírèèni èèyàn ìmọ̀ tírèèni èèyàn á mú sókòtò tó lè pẹ̀lú àwọn ọmọ wa torí pé ọkàn ọlọ́run ọkàn ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọwọ́ ọlọ́run lọ́wọ́ àwọ̀ ìwọ́tọ̀ ọba rán ọmọ nílé ìwé tó mójútó kó dàkọ ọmọ ọmọ ilé ike ọmọ ọmọ lọ kọ́ kú fúrùwà láti ilé ike àwọn ilé ike omi wà bẹ àsàsí gbófún lọ́mbẹ̀ ni tí wọ́n ma gbà lọ́wọ́ wọn jùlọ àwọn tí wọ́n ma hàn ìṣe sọ́lọ́run ọmọ ilé kí ó kan ó ti dé tálìbù ó ti fẹ́ jáde olóhun ọjọ́ létí ẹ so fi rẹ̀ ní àríwò ló ṣe á ẹ̀tọ́ fẹ́ jáde last year ní ilé kí ó sanáwì second school ilé kí ó sẹ́gbẹ́ nǹkan ńlá olóhun ọjọ́ létí ẹ ní ìsìn nǹkan <laughs> sẹ́rígbé nǹkan lanu àfikẹ́ yóò múra gidigidi ọ̀rọ̀ ma ń lè wé ọ̀rọ̀ ilé ké ó tún bọ́ sókòtò gidi láì pé kọ ọmọ bóò ló ṣe ń progressi lórí àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ kọmọ jẹ́ yí pé olúọ́nà ànàdánù àbí ó náwó sí tí ó tó wá di ìbálọ́jẹ́ lórí lálìkìyàmà kọlọ̀nkọ́ mọ́ kọ́ wa sí o ọlọ́run fi yé wa pé ọkàn mẹ́ẹ̀dé ènìyàn wọ̀ ń lọ́wà nínú Suratul An'am àyà 106 dé 108 dé 110 sorry ọlọ́run sọ pé ittabi ma uhiya ilayka min rabbika la ilaha illa hu wa a'rid 'anil mushrikin ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run ma tẹ̀lé ń tàà fi ránṣẹ́ sí ọ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ tí ń tọ́jú rẹ la ilaha illa hu kò sí ìjọsìn afọ́ nìkan ṣoṣo wà áàrídí ànìlì mọ̀ṣíríkì yá sẹ́ríkò ní ọ̀dọ̀ àwọn mọ̀ṣíríkì àwọn ẹlẹ́bọ sẹ́ríkò lọ́dọ̀ wọn mọ́tẹ̀lé wọn o mọ́tẹ̀lé tí wọn gbà tí wọn wà láwọ́ṣá aláhùmá aṣìrakú tọ́bọ̀ wà ní inú èrò ìpìlẹ̀ ní wọ́n ti ọlọ́run ti mọ̀ pé bọ́ wọ́n sì lẹ́tì yóò tún wà ní ọ̀rọ̀ ọlọ́run sì ti yọ̀ǹda fún wọn ẹ̀wò ti tóbi ọlọ́run wà máa jà alínáka àlehim àfihìdọ́ àwọ ọlọ́run àwá sí ọkọ̀ ọjọ́ olùsọ́lé wọn lórí kọ́ ọmọ lọ́tún kọ́ ọmọ lòsì kọjá pé kọ́ ọmọ bá wọn lò ìgbà tó fẹ́ sọ tí ń bẹnu ọkàn wọn ó sì lè rí náà rí ní tí ń bẹnu ọkàn wọn inú àṣejù tuntun máa wọ́n mọ̀ wá wọ́n mọ̀ kẹfí sí ọwí ìgbà tó ṣe wípé kí ni o ò sí inú ọkàn rẹ àbí àkídà ìsìlámíyà ò sí inú ọkàn rẹ ìwà burúkú tún nìyẹn ọmọ bá nílò tó bá ti lọ́dọ̀ ni ní ìsìwà ni ní àdìọ́ kankan tó sọ jáde ni ó ìwá sí pọ́wà mọ́ wòǹwò wípé ẹ̀yìn láti jẹ́ pé àkídà tí wọ́n polongo tí sí lọ́kàn rẹ̀ àà nítorí kíniyàn aṣejù nìyẹn ọlọ́ni wà máa jà adínáka àléyìn hafizọ́ àṣọ́dù oníṣọ̀lọ́dọ̀ wọn tó àmọ́ sọ pé wọ́lọ́mọ dákẹ́kẹ́tì àjẹ́nà àtiná pé lágbájá báyìí lágbájá ọmọ lágbájá ọmọ àjẹ́nà ni tàmùdú ọmọ làkásígbè wá sí burúkú nìyẹn ìyẹn jáàfà okú lórí jáàfà okú lórí kọmọ kí ọwá ní ẹlẹ́bọ tọ́sẹ̀bọ kú sọ́wọ́ amẹ́jọ fẹ́ kú ni ọ̀rọ̀ ẹnìkan nu akọ̀rẹ́tì abáwí ó mọ́ wọn sọ̀rọ̀ ẹ̀mọ́ kódà kọ́ máa sanáńkàlì kọ́ máa ṣe gbogbo ẹ̀ tí wọ́n mọ̀ pé kó fò ṣe kèfèrí sọ́lọ̀ ni ntọ́ bá kú kọ̀ọ̀kan gbà tó sì ń bẹ̀ tó rọ́pàá rẹ̀ ẹlòmí ilé ṣàìdá tí ó mọ̀ pá ìdá ni yóò sùn wá túwá tọ́lọ́mbà nílò kí wá lọ́kàn ọlọ́ni àsọ́ọ̀dì olùsọlé wọn lẹ́rù àmá àtà àléyìn bí wàkílì wọ́n ikọ́ ni wàkílì wọ́n ni wọ́kọ́ lásójú ọlọ́run lórí wọn ọlọ́run tó ní wà látàsóbò lẹ́dì iná yẹ̀dì òunà mí dúnilá fàyẹ́sóbò láhà àdìwá ń bẹ̀rẹ̀ kàdálíkà zayyana lè kó lè ummati ní àmàlàhún thumma ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'malun ọlọ́lẹ́yìn omi mú ní òdodo wala tasubbu alladhina yad'una min dunillah àwọn tí wọ́n bá ń pè nǹkan lọ́nà tó bá dá ẹ má bú wọn wọ́n pè wá wọ́n kírísítẹ́nì ìwọ́ pè wọ́n kiri yó ìwọ́ pè wọ́n kọrin yó ọlọ́run ọ̀ránṣẹ́ ọ̀yìn kọ̀ránṣẹ́ ẹ̀yùn kọ̀rán léèbú kọ̀rán ní èbú èbú nìyẹn ta ní aṣọ gbà yìí pé ẹ̀sìn òun jẹ́ kiri yó àbẹ́ ẹ̀sìn òun jẹ́ kọrin yó ẹ má bú wọn ṣùgbọ́n àwọn tí wọ́n ń pera wọn lóníṣẹ̀ṣe nígbè mi wà kéèké ẹ̀yin tẹ́ tó bí wá wà ń kálẹ̀ o ẹ̀yin tẹ́ jù wá lọ náà bẹ́ńlẹ̀ o èmi ọ̀gbọ́ ó kọ̀ ẹ̀yin bàbá wa nígbà yìí wà kéèké sẹ́ẹ̀ mọ́ gbá wọn kan páwọn kan jẹun nísẹ̀sì wọ́n lọ fún wọ́n lọ jókòó lẹ́kọ̀ọ́ wọ́n ní ẹgbẹ́ trout ilẹ̀ Yorùbá wọ́n wá lọ jókòó ní Lagos ní ẹkọ́ mú ókọ kan nígbàyá tí ó túnṣe wọ́n tún lẹ́yìn wọ́n àṣẹ̀ tó á rìsọ́ọ̀tì pé wọ́n àwọn ọmọ ẹjẹ́ oníṣẹ̀ṣe àwọn ní ọlọ mú mímú tí wọ́n wá mú kò túnmọ̀ pé wọ́n mọ̀ jẹ́bẹ̀ alẹ́mọ́ bá wọn jà sí kódà bí wọ́n máa ń pèrà wọn ní ẹlẹ́sìn àbáláyé ẹ̀sìn àbáláyé ní Islamu lọ́dọ̀ tiwa pẹ̀lú tí kúrò àtọ́kà sí àtàjíjà nípa sọ́là ẹ̀sìn àbáláyé Islamu ẹ̀sìn tó rí pé bá a ṣe sẹ̀ Islam ńlọ́gbé fàtàwọn èèyàn fi ń sọ pé aláṣìṣe ni kọ́yẹ̀kẹ́ ẹ máa pe ẹ̀sìn ara yín ẹ ń bá làbá pé aláṣìṣe ló yẹ kẹ́ ẹ máa pe ẹ̀sìn ara yín ẹ̀ ẹ̀ lárọ̀rọ̀ ẹ̀yin kírísítẹ́nì báyìí ló sì yẹ kẹ́ ẹ máa pera yín torí kristi kristi tẹ́ pé jésù gan kọ̀ mọ́ ń pa ìsidẹ́ǹsì kò sì pé christianity àlàyé nìyẹn mọ́gbọ́n wá mọ́ sọ́ǹsọ̀ ìbú táwọn náà wàá fi á tú kẹ̀kẹ́ ìtẹ̀ ilẹ̀ tí wọ́n mọ̀ bú ọlọ́run òdodo tí wọ́n ń sìn ọlọ́run láàfẹ́ ìyẹn ni wọ́n pè ní sádù dẹ̀ríà nínú ṣẹ̀ríà sádù dẹ̀ríà sádù dẹ̀ríà kìí sí sádù ṣẹ̀ríà sádù dẹ̀ríà precaution ni wọ́n pè kágbé ìgbésẹ̀ tí ó kọ dí tó burú ju ìtàwọn olójú lọ nígbàtọ̀ bá wò yí pé gáàsì máa ń kọ́ọ̀tì fáyà ẹ́ ìlùgàn náà rẹ̀ kọ́ fa páìpù tiẹ̀ síta precaution nìyẹn lọ́wọ́ jẹ́ ẹ̀fẹ́ jó ó jóra rẹ̀ sí ìta kẹmọ́ bá fà lọ́wọ́ lọ́mọ jẹ̀nú ilé precaution nìyẹn ọmọ èké tí wọ́n bá ti lè bàlágà ẹmọ́jú wọn ó sùn lórí ibùsùn kan náà ìsìláàmù ló precaution nìyẹn sádù zẹ̀ríà ọmọ jẹ́ pé ń gbà mọ́ bá fi ara nura wọn tí ń kọlu ra wọn wọ́n mọ enjoy rẹ̀ wọ́n lọ mọ bára wọn ṣe tí ọ̀dá ọjọ́kùnrin sọ́kùnrin ni ojóbìnrin sóbìnrin ni ọjọ́kùnrin sóbìnrin ni kò sí ìrántọ́ bá sẹ̀rí àmúmẹ̀ kọ́lọ́n kó sì gbàyè fún wa kálukú ní bùsùn tiẹ̀ lọ́tọ̀ wọ́n bá ti tó ní yàrá tó ní yàrá tiẹ̀ lọ́tọ̀ sádù zẹ̀ríà nìyẹn bàbá kanlẹ̀kùn lé kan mọ́ gbójú kalẹ̀ báyìí

fayasubullaha adiwa an bi ghairi ilm àwọn wa máa bú ọlọ́run nítorí àìnímọ̀ àìnímọ̀ wọn ní ìkọjá àlà wọ́n wà máa pẹ ẹgbẹ́yìn ẹlẹ́sìn ìmọ̀lẹ́ náà nù ẹ̀sìn ilé pọ̀ ẹ̀sìn ilé pọ̀ sàwọn náà bá máa bú Islam wọ́n bá máa bú ànábí ọlọ́run ànábí wa Muhammad sallallahu alaihi wasallam ẹ má bú wọn kọmọ̀dé pàwọn náà mọ́ bú ọlọ́run ní ti kọjá àlà nítorí àìnímọ̀ tí ń bẹ fún wọn kàdálíkà zayyana li kulli ummati amalahu ọlọ́run bá wọ ọlọ́run ṣe ṣe iṣẹ́ tẹ́nìkọ̀ kan ṣe lọ́sọ̀ fún wọn tọ́ bá jókòó ti ẹ tí ń ṣe ojú ọ̀nà gidi tààrà ló ń wà yìí bọ́ bá bá ẹni tó wà lójú ọ̀nà kìrìsìtẹ́nì sọ̀rọ̀ the same ọ̀nà tó dá ìwọ náà jẹ́ wá bá bá ti yà bí ó mùsùlùmí náà sì máa sọ pé tòun ìlọ́dà ti ń ń rèé ọlọ́ni zayyana likulli ummatin amalahum báwọ̀ ọlọ́n bá ṣe ṣe lọ́ṣọ̀ọ́ fún gbòòjọ́ kọ̀ọ̀kan iṣẹ́ rẹ̀ tí ń ṣe nìyẹn thumma ila rabbihim marji'uhum lẹ́yìn ìgbà náà kálukọ́ wa fún gbogbo kálukú ní ìró iṣẹ́ tó ti ṣe yóò wà rẹ̀ ọlọ́ni wa aksamu billahi jahada aymanihim la'in ja'atuhum ayatun la yu'minunna biha la yu'minunna biha qul innamal ayatu 'inda Allahi wa ma yushirukum annaha idha ja'at la yu'minun ọlọ́ni wa aksamu billahi jahada aymanihim àwọn kan náà àwọn káàbìrì wọ́n ma mọ́ búra tìkára tìkára gbogbo tí ọ̀nà tí èyí tó dògóngójù nù búra ni wọ́n lò láyé ń já átihún áyàtún tó wọ́n àmì bá lè bá bá wọn látọ̀dọ̀ ọlọ́run ipò rẹ̀ òjíṣẹ́ ọlọ́run yóò lódòdó ní ọ̀dọ̀ ọlọ́run ló ti wá òdodo lọ ń sọ à láyé mìnú nàbì à wọ́n láwọn onígbàgbọ́ sí ohun àmì tí wọ́n wà máa gbé kalẹ̀ lóríṣiríṣi pé káwọn mọ̀láíkọ̀ mọ̀ bọ̀ láyé kan mọ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n pè wọ Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni ọ <laughs> pé Ọlọ́run wá àtàwọn mọ̀láíkà kí wọ́n dojú kọra wọn báyìí kí wọ́n wá sẹ̀rí fún ọ <laughs> fáwọn olóhun àmì àwọn onígbàgbọ́ sí kúl ọlọ́nìrẹ̀ òjíṣẹ́ Ọlọ́run sọ fún wọn pé innamal ayatu indallahi ohun àmì ọwọ́ Ọlọ́run ló olólèsè tó bá pa ẹ̀ gbogbo amúwá fún yí gbogbo amọ́mùwá fún yí tẹ́tọrọ gbogbo amúwá gbogbo amọ́mùwá ṣùgbọ́n wà máa yóò ṣe irúkún annaha ìdájá àti láàyò mìíràn tọ́lọ́fẹ́ mú mọ̀ ìpé tó wọn àmì ọ̀hún bá dé wọn nígbàgbọ́ sí àbí àwọ ọlọ́run la máa ń yí ọkàn wọn àti ojú wọn kama lam yu'minu bihi awwala marra gbígbà tí wọn ò ti nígbàgbọ́ sí ti tẹ́lẹ̀ wa nadharuhum a wà fi àwọn káàfìrí ńlẹ̀ fi tughyanihim níbi ìkọjá àlà wọn ya'mahun tí wọ́n wọn dàmúdàbó tí wà lọ́mọ bá wọn lórí ẹ̀sìn wọn ọkàn wọn ní balẹ̀ a rí àwọn mínú wọn wọ́n islam ọba tún padà ọba tún gba islam ọba tún padà a rí inú wọn tí ó gbẹ́ sáfà àwọn mùsùlùmí ńlẹ̀ a rí inú wọn tí ó kọmọ wọn fún mùsùlùmí yóò tún mọ́ sí ẹ̀sìn tí ń jẹ́ lọ ọlọ́wọ́ bá lọ sọ wípé a fi wọ́n lẹ̀ sínú orí ibú wọn yẹn ìkọjá àlà wọn yẹn yá mọ̀ húnà tí wọ́n mọ̀ dààmú dàbò ọlọ́run sọ mbẹ̀ sùntà lónìí pé ọlọ́wọ́ bá ọlá ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọn change ẹ̀ bọ́ ṣe wù ní ọlọ́run mọ́sá fi ọkàn wa nílẹ̀ lórí ojú ọ̀nà rẹ̀ yá mú kọlu líbàlù kùlóbì fẹ̀bí kùlóbì náà látọ̀ àti ẹ̀rọ pé àdísì yẹn náà nìyẹn ìwọ ọlọ́run tó máa yí ọkàn padà jẹ́ kí ọkàn wa rinlẹ̀ lórí ìtẹ̀lé ti ìwọ ọlọ́run ọlá àti ọláàánú rẹ̀ àfi tó bí ọlọ́run bí a fi àánú rẹ̀ bẹ́ ìlú wa nàìjíríà lórí àwọn olórí wa kọ́lọ̀n ọba kọ́ mọ́ ọkọ́ wọn máa ṣe o kọ́lọ̀mọ́kọ́ máa ṣe ọlọ́run méje kí ìlú kọ́ dàrú wọn lọ́wọ́ ọlá àti tóbi ọlọ́run wọláàánú rẹ̀ ogun tí yẹ̀húdí tún bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kọkànlá nínú Ramadan ọlọ́ọ̀bọ̀n báàdì àwọn ní Iran so america pẹ̀lú àkànlọ́wọ́ america tí ọjọ́ Iran náà sì ti ń dé sí padà tó náà ti ń Israeli àwọn ọmọ débi pé ó tún ti lọ kọjá àlà síbi àwọn ọmọ ogun amẹ́ríkà wà ní àwọn ilẹ̀ lárúbáwá ojú nǹkan sí saudiya lónìí olónìí sí riyadh ìyẹn iran ojú nǹkan sí tòsí iraq níbi àwọn ọmọ ogun amẹ́ríkà wà àtàwọn ogun àgbáyé ojú nǹkan sí eh, qatar tó ti ẹ̀wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jọ pààlà nítorí pọ́ fẹ́ kí ọ lọ bá àwọn ọmọ ogun àwọn ọmọ ogun amẹ́ríkà níbi tó wà yóò sì gba qatar kọjá so qatar dìfẹ́ndì ẹ̀ tí ọmọ lẹ́yọkan tí ọmọ méjì ojú nǹkan sí kuwaiti náà ojú nǹkan sí bahraini náà lẹ́nu òní nìkan so kò sí dúó tí israeli ti ẹ lọ ní ìjẹ ń lọ ní wọ́n ló ti di 140 something sọ̀rọ̀ tó jù sí israeli nìkan so ọlọ́run má jẹ́ kí ogun àgbáyé ó ṣẹlẹ̀ o ọlọ́run má jẹ́ ogun àgbáyé ó ṣẹlẹ̀ o ọlọ́run bá ká ẹ̀yìn amẹ́ríkà àti àti israel àti àwọn tó yẹ kí wọ́n jọ dìpọ̀ tí wọ́n gbógun ti àwọn mùsùlùmí ọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ Eh, Ọlọ́run dákun má fi wá ṣẹ̀sín o má fi wá ṣẹ̀sín o ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lárúbáyà ní ṣe tọ́lọ́n ọ̀pọ̀lọpọ̀ lárúbáyà ní wọ́n ṣe tọ́lọ́n eh, orí Ọlọ́run sì ń wá látọ̀dọ̀ wọn wá sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ dúwálì islamiyya àti dúwálì tí ṣe islamiyya ẹni tó tẹ̀wà á jẹ́ olórí wọn iná ní Saudi Arabia tí haramain méjèèjì ń bẹ́ẹ̀ so kò sì sí kọ́ máa ju nǹkan lọ sí kíra máa ju nǹkan Saudi Arabia náà mọ́ pé òun lóòtún reply wọ́n ti láwọn ọ̀faramọ́ bó ṣe ń ju nǹkan yẹn tó sì ń jù sí ọ̀dọ̀ àwọn àti ń jù sí so ọlọ́mọjọ dá ogun lẹ́wọ̀ dógun àgbáyé lẹ́wọ̀ Russia sì ti sọ yí pé Amẹ́ríkà ò lè mọ̀ bọ̀m̀báàdì Iran kówọ́ gbéra so nǹkan ogun àwọn náà ti lọ síra tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí lónìí ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó dòní bẹ́ẹ̀ náà China sẹ́yìn pé ọ ń kọ́ra wọn bọ̀ náà nù ọlọ́mọjì odógun àgbáyé kọ́lọ́nkọ́ bá kóró ọlọ́mbà kóró Israẹli sì dúró lórí pé òun fẹ́ gbalẹ̀ kó lòun wọn gbàdé Mẹdínà nẹ́bí sallallahu alaihi wasallam báwọn ló bẹ̀rẹ̀ àwọn àwọn bàbá bàbá àwọn wọn ló bẹ̀rẹ̀ wọn ló ni so yóò dà gbogbo olùmọ́ ni ó bà tàn yányán nínú kàrítọ̀ wọn yóò gbà bí Cairo náà Egypt náà táwọn sì gbọ́wọ́ léra ní ìsìn táwọn kókó sáà fọ́ kà nígbà bá yẹnjú àwọn yòókù ń bọ̀ lọ́dọ̀ jẹ́ náà so kọlọ̀nkọ́ bá sẹ́lẹ̀gùn ẹ̀yìn kọlọ̀nkọ́ bá sẹ́lẹ̀gùn ẹ̀yìn wọlá títò wọlá àánú rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم